tẹ́ bá ti rí tẹ́ gbọ́rọ̀ ọlọ́run ẹ̀ máa ń sún lọ́nà yìí irú àwọn ẹni ìlú wọn parọ́ mọ́lọ̀ wọn lọ́lọ́run tí ò ní àwọn ọ̀tá ọlọ́run ọlọ́run ṣe wọn lọ́tà rẹ̀. nínú sọ́wọ́tò ẹ̀ẹ́dàgbà àtúntò débi ilẹ̀ ọ̀gbìn ọ̀sìn ìgbà ọ̀dà. a sì parí ẹ̀ sí gbóló náà tó ń pé ọgbọ́nkùn kàlẹ́ sí ẹ̀kọ́ ilẹ̀ àgbẹ̀wòkù ìṣẹ́yìn wa. Asúnṣe ilé ìgbọ́wájú láti wọ́n sùn ní ọ̀gbìn ẹ̀rọ ẹ̀fọn. àgbáwòkù òun tó ní ara ọ ó gbọ́ bí nǹkan bá ṣe rí lẹ́nu ní ìpìlẹ̀ ṣùgbọ́n nídìí lágbáwá a máa ní ìfẹ́ lọ ọba ní gbogbo ọkọjá pé tíìsì rẹ̀ kọ́ gbogbo ti rí ló ní pé máa kó jẹ máa mú máa wọ̀ ọ́ máa fíìlì rẹ̀ máa mọ bó ti rí. lóòkù táwa fẹ́ sọ fún èèyàn wọ́n ní lóòkù tẹ́sítì ọ̀gá tọ́ba tó wá fẹ́ sọ fún yàrá ní lóòkù wọ́n ní jẹ́ méjèèjì náà lọ. ọlọ́run wá ní sọ fún ẹ máa jẹ tẹ́ ẹ fọwọ́ ara yín fà ìyẹn náà lè yàjọ gbàgbé àwọn ọlọ́run dáwà jẹ́ káwọn bá jẹ aláìlá sí báwẹ̀ káwọn bá jẹ irun káwọn bá jẹ aláìlá ṣe ìgbìmọ̀ sí mọ́sálásí ọlọ́run dáwà jẹ́ yàwó. فذوقوا فلن نزيدهم عذابا لنا mo ní ọ̀dà kámọ̀ ìtumọ̀ ọ̀rọ̀ lẹ́ọ̀kọ̀ọ̀kan. Kí ni ìtumọ̀ àgbáwò tó wà ní ọbẹ̀? Láyé kúnà bí àbáwò Kí ni ìtumọ̀ àbáwò dání? Bẹ́ẹ̀ ni ìjà ìwà ń dùn fún ẹ̀ lára. Náwó ọ̀hún and you know, you know, wọ́n tiẹ̀ lárúbáwọ̀ èyí ti kọ́ rí lórí àwọn méjèèjì tó ń bọ̀ ẹ̀. mo ní ẹ̀wà àwòrán òtútù kọ́ lórí ìgbé wọn àní rálẹ́ tí ó fa ìsinmi yóò tutù fún wọn ó di ẹ̀rọ àníṣe òun ṣe ń kọ́ ẹ nípa àgbọ́ ìrù àti kí ni o ẹ̀mọ́ ọ̀hún. láì àdókòwò fi hàn gbọ́ngàn wọlé àṣàrọ̀ ọ̀bà. kí la tún máa ń kí la tún máa ń ọkùnrin wọn ló yẹ refreshment ṣùgbọ́n kí mo tún máa lárúbáwá ni wọn náà tún kí wọn tún wà rẹ. lẹ́zà lẹ́zà adùn àǹfààní pé ẹ̀mú mi kò náà ní kára padà pé ara mi wà. والساق نعم أها والساق أمامه وهو الكتب nínú Kùránì ọlọ́dàpọ̀ ọ̀sá kan lọ́nà mi níbò mi ta ló mú wá fún mi lọ́kùnrin báwo wọn náà máa ro tiẹ̀ wọn máa gbó nígbà ẹni náà kó pè lọ. kò sẹ́ni tó mọ̀ gbogbo ẹ̀ tí a kọ́ra nìjọ. náà ẹ ápùlẹ̀ ń bí wá ní ọyá orí sókè. I فليذوقه حميم وغساق àǹfààní pé yàn ń papọ̀ àrùn òun pé yóò máa túra wọn nígbà téèyàn wá hákéwó lọ́wọ́ yóò tún fẹ́ máa jẹ́ kó máa ti súrà kan bọ́ sí súrà nígbà tó bá hàn lọ́wọ́ tó lọ bá ní kíkẹ́ ó yẹ dúró lára rẹ láì. wọ́n wá pé wọ́n sáàmà tó wọ́n sọ nù. wọ́n sáàmà náà fún méjèèjì ìgbẹ̀yìn súrà náà ìgbẹ̀yìn àyà níbẹ̀. هذا فليذوقوه حميم وغساق bẹ́ẹ̀ bó ṣe wà ní àmì ìmọ̀nà ọ̀sán bẹ́ẹ̀ náà lọ́wọ́ ní حميما وغساقا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا nígbà tó yẹ kọ́lọ́ ń ló sọ́kọ̀ láàyè kalẹ̀ ọ̀rọ̀ sí ta takora dáadáa ó bá sì tún síjú ẹ̀yìn ẹ̀ nìkan bọ́ ọmọ gbọ́ ìṣe ìjẹ́ gbọ́ ń dá ń béèrè gbogbo ń dá wíìlà wíìlà kí atẹ́gùn mọ́ ìfẹ́ ojú èdè lọ́ta ẹ́ bọ́dà fẹ́ jíjú bọ́ gẹ́gẹ́ ìwọ ìwọ gbogbo èèyàn rí ẹgbẹ́ òtí ga tó ní ó jókòó dáadáa síbẹ̀ náà ó tútù jókòó wọ́gbọ̀n ògọ́ ọlọ́run kó fún ńlá ọ̀gá ẹ̀ ọ̀yá jókòó lẹ̀ ló sì jókòó dáadáa ọlọ́run kì í yọ ìdíta ṣe ń wí bẹ́ẹ̀ ní ẹ̀kọ́ ilẹ̀ wa nǹkan bí ilẹ̀ bá sì ti kó lórí gbogbo ọlọ́run ọjọ́ tẹ́lẹ̀ tó tó kàn ló ti ra ọbẹ̀ ọlọ́run pé ká ń kọ́ ẹ lọ́jọ́ sí wa lálẹ́. náà bí tá dé tá a bá ka ọ̀rọ̀ iná sẹ́fẹ́ ká ka ọ̀rọ̀ jẹ́ náà ọlọ́run jà wọ náà wọ́n kó làjẹ́ náà ti rí. إن للمتقين مفازا أولئك أولئك إن للمتقين مفازا حدائق وأعنابا وكواكب أترابا دول اليوم وكأسا بها لا يسمعون بها ولكن أبى جزاء من ربك عطاء حسابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما لا يملكون منه رقابا ọlọ́run ọba aláwọ̀ yóò ṣiṣẹ́ eléyìí ṣó ní irun pàwọ́ àwọn ìdánilò tẹ́lẹ̀ wọn. àti ìlú bàbá yìí àwọn ní àwọn ìtọ́jú fi sí ìlú náà. ọkùnrin kan kọ́kọ́ rẹ̀ lé náà ọlọ́run ọba aláwọ̀ yóò ṣiṣẹ́. Thank you náà ọlọ́run ní ìnà lílo tàbí ìnànà fáàzà ọlọ́ba ń sa àwọn ìjọba àwọn ilé sí ìnà lílo tàbí ìnànà fáàzà ní ti pàápàá lílo tàbí ìnà mafaz etí èèyàn máa gbọ́ ibẹ̀ ni masdar ìníjọ́ yunabiru àánì ìbàkà yunabiru àánẹ́ṣì bàbá ní ma'amal masna marka àwọn gbogbo màkàríyà àwọn ààyè bàbá ti ń kọ́ ayé mọ́sítọ́rù mìíní ìtì máa sábà ṣiṣẹ́ rẹ̀ jù láàyè. yóò máa jẹ́ mọ́lá mọ́síkìt ẹ̀yà pẹ̀lẹ́pẹ̀ ó ti ìní àti yẹ̀wò ó sì tún lè ní ìní ìka ní ìta ń lò. wọ́n púpọ̀ ló gbà. ملبس مجلس مصنع مركب àwọn nǹkan tá a lè nínú tá a ṣáàní ìdí láti pàdé lórí tá a tó ń bẹ̀ bá ọ̀kan kan. ọlọ́run wá ní mẹ́rin mú tàn kí ìlànà àṣà ààyè rẹ̀ wà láti pèsè ilẹ̀ fáwọn mùsùlùmí àwọn olùpáyọ̀ náà ọlọ́run náà kò bá àwọn ẹwà lọ́wọ́ wọn kò sáǹfà nínú àwẹ̀ tí èèyàn gbà tí ó sọ ẹ̀rẹ́ tí ń báyọ̀ lọ. Òun fún wa létí ọtí ìpẹ́ wípé báwọn èèyàn ti máa ń sábà rí nínú ọ̀rọ̀ náà àfi díẹ̀ kọ́lọ́pìnrin àti kún àwọn díẹ̀ rẹ̀. One two three four five five six. Ìmọ̀lẹ́ ọ̀gá alákọ̀ọ́kọ́ ọjọ́ ìkejì kẹta wá sí tó ká fún kẹfà nígbà tó ti máa wí náà yọ ọmọ wí lọ yọ ọmọ wí lọ títí wọn dìde ìdè kẹjọ ìkẹsà tó wá kó sáré yẹn nígbà ọmọ ọmọ ìgbà táwọn èèyàn tó máa ń jí ìgbẹ́jọ́ tó kú tírí ọ̀pọ̀ lè sọ bá ní ìgbà lọ. kí ni bá ní báwo ìmánì yẹn yóò wà lẹ látara ọ̀lẹ tó bá wọn. ẹlòmíràn ló ṣe kó bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀lẹ ẹ̀ka dé bá a látara witness ẹ wo ní ìsìn wọn ní tí a wẹ bàbá tí kí a sèrè ká èyí ká ló kú ká gbé kó áyì ká mọ sọ kó áyì káyì títí tá a fi bẹ̀rẹ̀ wá sí ọjọ́ kejì ọjọ́ kejì ọjọ́ kẹta kò bẹ́ẹ̀ sẹ́ tí o ṣe bẹ́ẹ̀ àtọwọlé àtàgbà wọ́n bàrà ní pọ́sítọ̀ kẹrin ẹni ká ló kú ní owó bìsí o ti ní sípò ẹtí wọn sọ kókó parí quran yóò wá máa ah, dúdú ọ̀rọ̀ ọlẹ́ẹ̀dọ́ ló ń fi bẹ̀rẹ̀ àwọn ẹtí kúkà bọ̀rọ̀ àti káàzì yìí ti kà tó mẹ́wàá mélòó ló ti kà kò ti parí ẹ̀rọ. ó tó mú orí rúṣẹ́ẹ̀tì yẹn padà ó yẹ kó wá ní ọlọ́pàá ti sórí kúra àwọn náà ti lọ yóò wá sá padà wọn ká wọ ẹkùjọ mẹ́ta àjọ rẹ ọlọ́pàá sì ti wà bẹ́ẹ̀. olóògbé dáa fún irú kí ọlọ́run ní ilà ńlẹ̀ kò tẹ̀lé kò ìpayà ọlọ́run jẹ́ ìgbẹ́ni ẹ̀rọ sọ̀sẹ́ òtúrò gangan ni ó wúlò fún wa níbi àwọn nǹkan ẹ̀wọ̀n tó ń so máa ó ní ilà ńlẹ̀ kò tẹ̀lé dà kẹ́lẹ́ bá àpáyọ̀ wọn lọ. làálẹ́kùn tẹ́tẹ́kùn kẹ́lẹ́ bá àpáyọ̀ wọn lọ. ìdí tó náà bá aláàṣẹ gbé ààwẹ̀ lọ́rẹ̀ níbi ààyè àkọ́kọ́ tó fi bẹ̀rẹ̀ àwẹ̀ kò ti bá aláìkú mùsùlùmí ká máa kò ti bá alẹ́lẹ́ ní iná ní ọ̀pọ̀ rẹ̀ kù láàlàkùn pàtàkì. nígbà tó lọ fún ọlẹ́ parí ọ̀rọ̀ àwẹ̀ ni kò ti bá a lọ ẹ̀ ọlọ́wọ́ ní. كذلك يبين الله آياته للناس لعلهم يتقون لعلهم تتقون لعلهم يتقون تقوى إيمان ọlọ́run ní ìdí tá a fi ṣàwẹ̀ lọ́rọ̀ àyàn fún yín onílẹ̀ ìgbà àpáyà ọ̀pọ̀ ọlọ́run nípa bí ń ṣàlàyé òfin wa fún yín lélẹ́kẹ̀ ìgbà àpáyà ọ̀pọ̀ ọ̀rọ̀ àpáyà ọ̀pọ̀ tó bí lẹ́nu fún yín sáà jẹ́ tàbí ẹjọ́ ọ̀rọ̀ àpáyà ọ̀pọ̀ bẹ́ẹ̀ ọyẹ ká sáré wọn kò náà èyí lè já lẹsìn Tono lọ bọ́ọ̀lù gẹ́gẹ́ wí. ibi tọ́lọ̀ ti ní àlùjẹ́pẹ̀ yóò ẹ tó bá báyọ̀ ọ òun ló ń pèsè rẹ̀. wí. مثل الجنة التي وعد المتقون بارك الله فيكم فيها بل تلك الجنة تقيا مذلة وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعندت للمتقين يا سيدنا والدي وجودا قد قالوا بالرواق أخباري ويا والدي tó rí kò sáàpà nínú tó mọ àpọ̀ láti tó bá lè ṣe ìsẹ̀kùn rẹ̀ torí tí kò rárá ìfẹ́ sí tó mọ ọmọ ẹ̀ ọmọ ọmọ rántí tọrọ sọ ìgbàgbọ́ tí láàrin ọmọ àwọn pé kí lọ́dún sọ nípa ọlọ́run tó wá nígbẹ́ tí ó túmọ̀ lẹ́lẹ̀ rẹ̀ ìdíjú ọ̀dà ìdíjú ọlọ́run wá ní ẹni tí ó nígbẹ́ òun ẹ̀ tó bá pààyàn òun ẹ̀ láti للمتقين وكذا للتقوى بجيش والعاقبة للمتقين والعاقبة لمن؟ أحرق مساجد سيبا تنه باشرون فيها كي يقول ثم تقوى لي يسوني ọlọ́run ò ní gbà òun ò ní gbà wẹ̀ òun ò ní gbà zàká òun ò ní gbà hajj lọ́wọ́ ẹni kankan àbẹ́tí wọ́n bá yàrá mọ́ ọ̀hún. ìnáwó àyẹ̀tà ọ̀bá lòwọ́rú nílẹ̀ mọ̀tàkì ilẹ̀ wíbẹ̀ ẹ máa ń kírun ní gbàgbé tó wà síbẹ̀ ìgbà ẹ̀rọ pé ọlọ́run ní ìṣe kankan kò tí ì dákẹ́lẹ́ bá mọ bí nǹkan ẹ̀ ṣe tóbi tó ọlọ́run ọba aláàánú pé tẹ́ ẹ bá páyà òpin yàtọ̀ wọn máa ṣe pé láàrin ìbàjẹ́ àti gbọ́tọ̀ ìtọ́rújú àti tí ò ọ̀hún wa máa pè ó pèsè ọ̀nà àbáyọ fún yín bíi ìkẹlẹ́ láti ní pọ́blẹ́mù bẹ́ẹ̀ wọ́n máa ń yẹ tó kí lára. tẹ́ ẹ̀ bá gbàgbé mo ti ṣàlàyé ọ̀rọ̀ á sì máa padà síbẹ̀ náà ibi ìparí ọ̀rọ̀ tó lọ ẹni tó lọ sàlẹ̀ sàkóra rẹ̀ ọlọ́run wá kó ti gbé yá àdúrà tẹ̀lé ìdákẹ̀yà àdúrà tẹ̀lé ìdákẹ̀yà. ẹni tó ti bọ̀ mọ́ ọlọ́run tó ní wọlé àgbáyé tó ní sí ẹni tí ó ra àwọn ọlọ́dẹ ọ̀bá nípa ẹ̀ lọ. ẹjọ́ máa ń tún ìgbé ni abáyé nínú àpèjúwe mọ́tọ́rọ̀ ìgbẹ́lẹ́ ti lè ti wọ́n ilẹ̀ ìgbàgbọ́ àpèjú àsìkò àyànnà bíi ṣá láti tú àyà lálẹ́ tù. àpèjúwe àjẹ́ńdà èyí tó yẹ pa pèsè fún àìjọ̀kún náà pẹ́pẹ́ ọlọ́run. èwo ni wọ́n wí tilka jannatu àtẹ́nà tá a ròyìn látàárọ̀ yìí نورثها من عبادنا من كان زكيا أبينا بهو القرآن ومن يرى سارع إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدا للمؤمنين ìdí òsì ẹ̀yọ́ ọmọ ilé àǹfààní lábẹ́ àtọ́jọ́ ìwọ náà dà ọ̀yà ìwọ náà fún kan á ó dà ó ti sùn. ẹ̀yọ́ máa ń gbogbo ẹgbẹ́ ní àkùrá ní ìgbẹ́ àgbẹ̀ ìpàlẹ̀ ìbí láti ní ìrẹ́ ọgbọ́n ní ìwé pátápátá ẹ̀yìn tí ọ̀rọ̀ àti àdàgbọ́n náà bá ti tí wọ́n náà ń pè é bá tọ́jú dákọ̀ rẹ̀ láàárín àwùjọ yìí ó fi gbé àpàlẹ̀ bẹ́ẹ̀ ní ẹ̀rọ àkùrá ọlọ́jà ìṣọwá ní ìpò ọlọ́wọ́ ni iná ní mọ́tàkìrì ìnà màfáàsà níbi pàápàá màfáàs ààyè èrè ibi tí èèyàn máa ń dé gbádùn ibi bẹ́ẹ̀ àti máa ń sori ilé tí ò ní sori mọ́lẹ́lẹ́ ibi ìgbádùn tí ò ní sí ìjìyà lẹ́yìn rẹ̀ iná ní mọ́tàkìrì ìnà wíbẹ̀. Ìnáyé ló ń Gbogbo ẹni tó bá ń báyà náà yóò sọ ìrè ìfọwọ́sà ìṣòwárà ìgbòho tó ń báyà rẹ̀. Ọlọ́wọ́ ní ààyè ìgbádùn ayé orí nígbà tí àwọn ọmọdékù rẹ̀. Ààyè ẹ̀kọ́ ló ti àdá ìkọ̀wá àdáyàbá. Àdáyàkọ̀ jẹ́mú àdéhùn ẹ̀sìn. Torí gbogbo àwọn ìjọba àwọn èèyàn kó wọlé ayé òní ìbéèrè tuntun bí àwọn ọmọ báwo ni wọn máa ń pè lẹ́sẹ̀ ìdúró ẹ̀rọ lẹ́sẹ̀ ìdúró òun tẹ́lẹ̀ lọ́wọ́ ilé gbogbo ẹ̀dí ìsìn àìlẹ́sẹ̀ ìjọba àrí ẹ̀sìn ìdúró láti ìdúró ẹ̀fẹ̀ ṣe ilẹ̀ wọn kíríptò àwọn NOC àbẹ́yìn NFC bẹ́ẹ̀ kan bẹ́ẹ̀ tí ó rí náà ló máa ń sọ̀rọ̀ lọ́wọ́ ilé ẹ̀ka náà nígbà tẹ́lẹ̀ kan tí kò rí bàtà wọ̀ tí kìlọ̀ òṣèlú lórí rẹ̀ tó ní usas I lost twenty thousand dollars last year hello is twenty thousand naira twenty thousand dollars kí ló fi lọ́ọ̀sì rẹ̀ àwọn owó tí wọ́n ẹ̀ sí wọ́n bá kó ṣe kú náà ní ìdáwọ́ lọ́wọ́ rẹ̀ yóò bú báyìí èso àwọn tẹ̀sán tó bá jẹ́ báyìí ẹ̀yìn lọ́dẹ̀ lè pẹ́ nígbà tó dé mo ní kí wọ́n ṣe ẹgbẹ́ ẹ̀yọ ìwọ tó kọ́ ìyọ wa bẹ́ẹ̀ àfáà ni ìyẹn bá gbé lọ́wọ́ kí ẹ àwọn àfáà tó gbé lọ́wọ́ àwọn oníṣẹ́ àwọn àfáà tó ń wọ́n ṣe onígbẹ́tọ̀ ọ̀dọ́ ẹ̀yà ẹ̀yìn wa kí ló ṣe ó ní ìṣèlú bí àbúrò àkọ́dà ìfọwọ́nsà sí gbogbo tó ti tẹ̀lé lọ láti jọ gbogbo ẹ̀ ló sọ̀rọ̀ you with twenty thousand dollars now. Ìwọ náà dà. Ẹ lẹ́sẹ̀, ìwọ náà dà. Ẹni yóò sọ twenty thousand dollars fún a lọ sọ pé gbogbo owó tí wọ́n ẹ̀sì sí ṣe ti ń kọjọ iná rẹ̀. Yọ kó thirty thousand dollars. Ìlú yìí ò jẹ náà. Ìtọ́jú náà wọ́n kó forty million fifty. Ẹ̀yà tó ń bí ìròyìn àyíká ọ̀hún ṣùgbọ́n problem ni pé àwọn ohun tí wọ́n sì sí yẹn kò kọ́là sọ ìdánilóta kìíní nàmà bá a zà nígbà tí àwọn kọ́lé sórí omi táwọn ìbájí ilé ní olóde ilé yẹn ní ìsìn àwọn àsọpé ilé yẹn bàbá lè yọ orí òkú ni wọ́n sọ pé kò sẹ́ni tó ní wẹ̀ so orí òkú yẹn lọ́dọ̀ tí ìlú wa jẹ́ one hundred thousand dollars tó bá tọ̀ láwọn bá tọ̀ fún wa wọ́n sọ pé ó ìjọ wàhálà ti bá wọn náà azọ pé ẹ sọ̀rọ̀ ìgbẹ tó wà ẹsìsì kájú wá sọ pé ètò ti wà ẹsìsì ní ayé ìgbàgbọ́ kò ní táì tí wọn bá wọn pẹ pẹ̀lú rẹ pé tí wọn bá fẹ́ lè wò sí ilẹ̀ ṣùgbọ́n the real estate tí ò ní ní tí ò ní nù tí wọn à lè yí tí currency you know, international current exchange tí ò ní kó wá ilé ìlòtọ́lì àmàfáàzà àdáyẹ̀kọ̀ ọ̀rọ̀ ni ọ̀tọ̀ iná ní ìtúrẹ́sì bẹ̀rù. ṣùgbọ́n ọmọ ẹgbẹ́ mùsùlùmí ní ọgbẹ́ ọmọ ọgbẹ́ kí o tó kọ̀wé tó tó sàkánà ṣe tán ọ̀fẹ́ tó ò kí ń ṣe ọlọ́tì ò kí ń ṣe King David, o kì í ṣe a boyfriend girlfriend, o kì í ṣe zina. O sì kí yapa ìtọ́ba ní ọmọ ṣe tó ṣọ́ra, ìtọ́ba ní oṣù tó gbìyànjú oṣù wọn ọba ṣe lágbára tó ọlọ́run ní èyí àdá ẹ̀kọ́. Ọlọ́run ti tọ́jú àwọn òkú rẹ̀, àwọn òkú wọ́n pè é bá ní abátú nílé ẹsẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ tètè jí sí ìjọba ń gbà lọ sóko ẹ gbogbo tí ń bí ilé máa wá ṣùgbọ́n ẹ máa wá àwọn kò wàhálà yìí but nígbà gbọ́dọ̀ fẹ́ júwe jáde yẹn ọlọ́ọ̀ni kò túbọ̀ àná dáníyà kúkú wọn dáníyà nísìnyí tí ọ̀pẹ tí ó bá so púrúfù tiẹ̀ nínú kó ọ̀pẹ kò kó o jáwọ́ bẹ̀ àdúgbò ọ̀sán fún fúùtù yẹn àti fúùtù àdúgbò kí ní ìdíbọ̀ lórí lórí wọn lẹ́jọ̀ ọ̀pẹ. ṣùgbọ́n láti yára àwọn fúùtù tiẹ̀ kò wọ́n kàn wá sí ọ̀rẹ́ pé dáníẹ̀ dáná. wọ́n kàn lọ bẹ́ẹ̀ wọ́n ní ìlú ìlú ìlú ìlú bá mi. ọ̀pọ̀ ò ní lẹ́sìn lẹ́sìn. èyí tó ọbẹ̀ nẹ́jà ọlọ́jà tó sílé ní ọmọ èyí tó bẹ́ẹ̀ ó yá shoprite gbogbo ẹ̀fọ́ àkọ́kọ́ kò ní ra nǹkan náà pé shoprite ti ṣiṣẹ́ àwọn nínú àwọn tó ti ṣe pé yóò tó wá lọ wá wọn pẹ̀lú wọn lọ yọ píṣọ̀ pé ẹ wò dé ní shoprite o kò sí kàkẹ́ yẹ. a máa lẹ́kì yàrá púpọ̀ àwọn kẹ́yìn ọba ti nífẹ̀ẹ́ rẹ̀ tó ọba ti wà lẹ́tẹ̀ ní o ọba ti nífẹ̀ẹ́ rẹ̀ tó ń ro ó kì í tiẹ̀ lọ́rùn máa ń wájú rẹ̀ gbogbo tí ẹ̀ bá yọ òkú fẹ́ẹ́ tó o gbọ́dọ̀ ṣe wù. Gbogbo tí ẹ bá gbé fún kan wà kí ni ìná pè ẹ̀wọ́n ló tún wà. Avocado ẹ̀wọ́n ló tún wà. Wùmẹ́gánìs ẹ̀wọ́n ló tún wà. Èyí tá a dákọ̀ ẹ̀wọ́n ló ti jẹ́ gbogbo ẹ̀. Ẹ bá ṣe ọmọdé àbí ló ń pè é Àwọn tíṣà owó wa kọ́ owó fún ìdílé ẹ̀ sí pé àìbá máa ọmọ kan lè rí ẹ̀ Gbogbo ara adé àbùdá lórí wọn àti àwọn agbóhùnadó àwọn akóso ní ìlú mélòó kan. Òun náà gbé kéré òní jẹ ilé ayé. Gbogbo àwọn ọ̀gá pè tí ọ̀gbẹ́ ní ọlọ́sọ tó tù wọ́n wọ́n sì kí ẹ máa sọ pé àá ìjà ààbò oúnjẹ ẹ̀yà àgbẹ̀rọ. Ṣùgbọ́n láti yáàmà tó bá lè má àdáyé kan, you will have estate, gardens of different fruits, plantations, eléyìí, apple ni, eléyìí orange ni, àwọn tá a mọ̀ nílẹ̀ iná ọ̀gbọ́n yìí. Kódà orúkọ fúrúùtù lélẹ̀ kò pé nǹkan tí ń jẹ́ pẹ́ kí ló ń kọ rẹ̀ náà fúrúùtù la tó pè é. Almond àkókò rẹ̀ la tó pè é nínú fúrúùtù. Yíyan lọ báyìí gbogbo ẹ̀ bó ṣe wá lọ ẹ̀ ẹ́. بل متقين مفازا على أرائك وعلى أرائك difference torí kan tó bá tiẹ̀ ní kò sí à kò sí ìgbàgbọ́ kankan náà jẹ́ pé ọlọ́run ọlọ́run kúrò nínú ẹni tí ó jẹ́ ìgbàgbọ́ ṣùgbọ́n àwọn ní í ṣe pé pé kẹ̀kẹ́ lọ máa kẹ̀kẹ́ máa jẹ́ ìyàwó ọlọ́run tó kù bá òun lè ọ̀rọ̀ ni anything anything tó bá ẹnì kan sọ fún yóò pé mo fẹ́ di ìgbẹ̀rẹ̀ fọ́kàn màá sọ fọ́lọ́ lálùjọ náà pé mo fẹ́ mo ní ọlọ́run sì ṣe rọrùn ṣùgbọ́n kí nígbà tí gbogbo kọ́ ṣe ni pé báyọ̀ ọlọ́run yẹn. Wisdom. Mungu katika kwenda kuwa ikwenu nalo kwa Nino kadao ya mambele kumpesope la ongea na ya shabuna moja mtumini anything you want anything you want to buy anything just buy it there what you that what you want is to be ask me anything and you know I'm going to be busy so really that's okay pé ó wọ ẹni tó bá yí ìṣá ti bí ó ní ní méjì o èmi gẹ́gẹ́ mọ̀ nígbà tí mo fẹ́ máa tó ní ní nígbà tí ọ̀rọ̀ àbò náà wọ́n ti lọ sí ọ̀rọ̀ wọn ní wọ́n nínú àwẹ̀ wọ́n ní tíkẹ́ẹ̀tì rẹ̀ ní five million kò ní flight ẹ̀jẹ̀ lè gbé ní ìdí ìbàdàn ní ẹ má sanwó visa torí bí sáà máa ní òun bíi two point eight ìdíyà ìjọba àṣà owó tíkẹ́ẹ̀tì ìgbàlejò náà wà owó òbí sá. bí ẹ bá wúlò ẹ̀ fún mi sí tí a pẹ́ ní ẹgbẹ́ dáre yẹn fi rẹ̀. torí pé mi fúnra ara mi jẹ́ fúnra ara mi jẹ́ bí bá rẹ̀ yẹn lórí. àsìkò tó ti mọ̀ sọ fún ẹ pé ẹ tó bá ní ìbí mi ó ní tí mo rò lọ bí mo máa béèrè five hundred naira tẹ̀lẹ́ kó béèrè ẹ ẹ lò ó tó bá ti kọjá lọ kó sílẹ̀ táwọn bàbá rà lọ. láyé kájú fún wọn ò dáńsá. torí pé límìtì dẹ̀fẹ́ ni yẹn ló máa bá ṣe wá tóbi lórí aṣọ́kúndàkúrò tó bá lérí ti àwọn àdáwà ti ìmájì pé tí àbá tí a kò náà lè ti gbogbo àtàkùn láti pé we need jets passages ìyàwó ọ̀gá rẹ̀ á. ẹ ṣiṣẹ́ rẹ̀ ní òkú wọ́n lọ yẹ kó ilé ìgbẹ́ kọjá àkéré asinẹ́ni ti wáyé kó dàbí ẹ̀kẹ́ nínú àwọn ẹ̀gbẹ́ ẹ̀ẹ́dì àwọn tó kí bẹ́ẹ̀ ti just ask me to what I just need I need a house to buy one ọ̀dọ̀ ìdí wọn kọ́bí jẹ. kí ló dé pòfẹ́sọ̀ ní ìgbé o tó wọ́n kẹ́jọ fúnra rẹ̀ ó ní ló ní ma ṣùgbọ́n tọ́lọ̀ ń wí fúnra الجنة لهم فيها ما يشاءون anything tẹ bá fẹ́ ọ̀rọ̀ kan sàmọ ọmọ àdójọ náà wọn àwọn àmàjì nínú dábẹ àwọn kan wọn bá lò tọrọ wọn ara nínú wọn ìmájì náà àdúgbò wọn ni wọn sì wí mọ àwọn ará máa ń sàbọ̀ fún òkú ọmọ ọlọ́run náà lọ báwọn ìta lọ àtàwọn wọ́n mọ ìmájì imagination wọ́n mọ̀ pé definitely ọlọ́run fún wa lómi ọ̀hún àwọn ọmọ ọmọ àfihàn alẹ́ náà nílẹ̀ nínú. síwájú ọlọ bákan náà kéèyàn rí ààrẹ jẹ oníyàtọ̀ ìgbéga tóbi tí ẹ bá rí tí ẹ bá lọ́mọ ẹni tí ọlọmọ ọgbẹrún ọba àrùn lọ́wọ́ ẹ bá lọ́mọ èèyàn dámọ kan lọ́wọ́ bẹ́ẹ̀ ọmọ kan tẹ sí ọmọ gbogbo bẹ́ẹ̀ ní kálukú kan ọmọ tí èkó lọ pé wọn sì gbé ọmọ tí lọ́rọ̀ àti àgbẹrún ọmọ ọlọmọ ọlẹ fún ìlú.

lóbìnrin kan kó òtún rẹ̀ lò sí. Wọ́n bá tí ó lò gbàdé ìrẹ́ ah, pé ẹṣin bèrè ló bèrè yóò ọ̀rọ̀ ló gbé làwọn fi á máa nínú làwọn fi á máa tàṣà àwọn òkìtẹ́ bá bẹ́ẹ̀. Ṣùgbọ́n nínú ilé kan àwọn tí ọlọ́run dá ìwé dáa wọ́n ní dàgbà sí They will make you for life. Ṣé àlọ́ gbọ́ pé ìyàn kú torí ká lè bá àfáyé ilẹ̀ máa ti yìí? yóò náà ṣe ilé ìgbélé mi báwọn ilé ìgbé náà lọ sí wọn lápá máa tó wọn lọ́sọ̀ láti ṣe ìlú bá tó. àwọn ọmọ ọ̀rẹ́ ti lágbàlagbà yóò lọ sí wọn náà wọn náà bá kó sí ìwọ tó yẹ kí. èmi náà sì yọ ìbá ìtẹ́lẹ̀ o èmi náà sì ìbá ìtẹ́lẹ̀ o tó bá padà yá tó kà ọ̀rọ̀ náà wú ìjásí kankan mọ́ kí ẹ̀ tá bẹ́ẹ̀. títí ẹ ti wá tẹ́lẹ̀ ọmọ kékeré náà tó náà wò pé àwọn àwọn àtàtì kò náà tó kù díẹ̀ tó náà wá tó dé lẹ́kùn kan kò náà tó kù bẹ́ẹ̀. Khalifa kí ló pè Khalifa ẹ máa rí pé sàrà ẹ. A máa lálùbẹ́ náà kò sẹ́ni kankan tó fẹ́ gbogbo yìí. Kò sẹ́ni kankan tó fẹ́ tó wá kúkẹ́ òun fẹ́ kó síbẹ̀. Olóògùn wọn tá a fi máa bá ìtọ̀ gbére lọ́wọ́ àti ṣe kalẹ̀ fún wa bẹ́ẹ̀. Nínú ẹ̀ òun ni pé قال لفظه خلدون تخليد هو اجل تخليد كونهم ولدانا وتخليد وجود الدين في العالم عم يعمل عيش استقرار الدين يوم كتير الأئمة وعلينا البعض. أنا قلت له أنا ما تنتبه owó ọmọ fún bàtà alẹ́ kó lọ́mọ òkú sáyẹ̀sì lọ. Àbẹ́ ẹ̀kọ́, ó kára aṣọ tó lọ́gbà yẹn. Ìjọ ọ̀rẹ́ fẹ́ fún mi láṣọ yìí, fún ẹ bá wù. Àgbo sáyẹ̀sì yìí fún ẹ tí ò ti rí lójú mú yìí. Àdúgbò ọjọ́ wo pé tó aṣọ ilé ìgbà pé àpè ẹni ti dé wọ́n. Àbẹ́ ẹ̀kọ́, á pa inú àdìjẹ́ta aṣọ ìgbọ́nà Àwọn ọmọ yẹn máa rìn ní ìdíwò ìdáná your children táwọn ní ìkẹtẹ tó pé ilẹ̀ mẹ́ta ìtẹ́ ẹ bá fẹ́ ẹ máa bẹ̀ wá. ọlọ́run sì ti dá wọn ọlọ́run dábọ̀ ṣe ilé wọ̀ wọn. ẹnu bí wọ́n ń wọ láàrin wọn ń bí àwọn kékeré wà láwọn tí ìwọ̀n bá wà ìfẹ́ náà kò sí ọmọ kékeré tí ọ̀rọ̀ tó wọn kékeré náà lọ bọ́lá ti dáwọ̀ sí ayé báyìí tó wọ́n lè pa sí bẹ́ẹ̀sì ẹnìkan wọná ipò wá pàṣípẹ̀sì wò wọná wà tẹ́lẹ̀ òṣìṣẹ́ o lè tọ́ nílé. وكيف تكون إن كفرت sọ̀rọ̀ ọlọ́run ní kò wọlé ẹ̀ ti ní páyà wa à ẹ̀yin bẹ́ẹ̀ ṣe tòbí. ṣé àpapọ̀jọ́ ẹ̀ kò wọlé ti fẹ́ páyà ló pé yèjà á lù ú àwọn tá a ní kékeré ọlọ́run tún sọ wọ́n dàgbàlagbà nínú òtún òun lórí aláìyá yẹn kó bá ti rí ìpò àdéhùn kékeré náà bí ọ̀nà pé èyí tó bá wù kékeré náà tó bá bá ilé pèsè ẹ̀mí ọlọ́run fún lẹ́nu bóyá ó ní bàbá bí ọmọ yẹn ò tí ì dé ayé ṣùgbọ́n ti pé fọ́ọ̀mọ̀tì nínú òbí nínú ìyá rẹ̀ ó ti ní mọ́nàrún ọgbọ́n àjọ ìlera ẹ̀ tọ́lá ti fẹ́ẹ̀ sí náà kò láti lọ sọ ọ́fù lóko wọ́n lè bá rọrùn nínú ìgbà tí èyí sọ fẹ́ni tí ìwé bá ṣẹlẹ̀ níbi ẹ̀pẹ̀ ẹ̀rẹ̀ ní ìpẹ́ ọmọ tí wọ́n tó pa ọmọ ìwọ ọmọ ẹ̀ ká tó má ní fẹ́ẹ̀sì lára ìlú pẹ̀lú ẹ̀ wò ẹ̀sọ̀ mi o torí pé wọ́n ti bí o ẹ̀ lọ bù mọ́lẹ̀ náà ẹ̀ bù mọ́lẹ̀ ìgbẹ́rẹ̀ ẹ̀ tó kí o sí lára àyàfi tó yẹ kó kó ní wọn kò tìlú pa lóde sáàtì pẹ̀lú àwọn àdájọ́ àwọn ọmọ náà tí wọn bí báwọn náà tó lóye kiri léwu irú àwọn ọmọ ẹni wọn á lọ báwọn ẹ ti fún lọkọ ìta tí wọn ń lọrọ ẹni pé ṣòro ìlú ìdíkà ní òkúlẹ bálá abẹ ṣèkú mọ. ṣé ọmọ tí wọn bí tọ́ padà àbí tọ́lọ́ pẹ̀lú ẹ̀ padà lóṣù kẹjọ pé àwọn tó kọ ẹ tọ àdáná ni ìjẹ ẹjọ ní ìyá ṣẹlẹ̀ náà ló bí àwọn fẹẹ jókòó nínú ẹ̀rọ ẹwà kan àwọn wa ẹni pé àwọn ẹ̀rọ tó sórí yóò yí báyìí tí wọn rí tí òjò lè ṣe yẹn ó ní yẹ pé èyí tá à ń pè ká ló kó ọmọ ẹ̀rọ tá bí máa bí máa yẹn lọ á kò í ṣe dandan torí pé tí òjò ẹ sí òjò ẹ sí ọmọkùnrin yẹn tó náà sì lẹ́tọ̀ọ́ sí kódà ó lẹ́kọ̀ọ́ ẹ̀fọn lóko ó lẹ́kọ̀ọ́ kẹfẹ́ ó lẹ́kọ̀ọ́ kí ẹ̀sà lọ́ọ̀ tó kó sì kú ní ẹ̀ka ní sọ́ọ̀rù ẹ̀yìn sọ́dájá ẹ̀wẹ̀ ìlà ìlọ. Gbogbo àwọn tọ́lọ̀ ti fi wọlé ìdáwó ìdọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ ìdáwó àwòrán. Àwọn tó ń wá kan pẹ̀lú bí kò sẹ́ni lọ́wọ́ ọlọ́kọ̀ sànù wa. Ọlọ́kọ̀ sànù wa. Àwọn yẹn sì ń rí. Àwọn yẹn rí tó ọlọ́dà gbogbo wa dúró gbogbo ìdọ́rọ̀ fún wa lọ́wọ́ ọlọ́dà aṣọ ní gbogbo fún aláyẹ̀ tó ti rà. ẹ̀yin náà yóò ní ìtọ́bẹ̀ nígbà tí iná bá dé ọlọ́dún jẹ́ ọ̀rọ̀ ọlọ́wọ́ ni lẹ́yìn kò tẹ̀lé estate different gardens lẹ́yìn tó ṣe pé tẹ́ ẹ máa rí bẹ́ẹ̀ fún toríṣiríṣi ìbádùn ní àdáyé kan. وأعنابا one of different grades. عنب Allah called also عنب أعناب جاكو عنب Different color. Bàbá tí yìí ti fọ́ fọ́ gírèpù ti rí èèyàn wọn sọ fún kí kọ́lọ̀ rẹ̀. Ṣé pínkì ni? Ṣé pọ́ńpù ni? Ṣé yẹ́lò ni? Ṣé orí gbogbo tí wọ́n dá pẹ̀lú wọ́n lè kọ́lọ̀ rẹ̀ wá? Èyí tá a kàn wọ́n ní gbọ́dọ̀ tí wọ́n ti ìdúró súnmọ́ brown. Lọ́gbẹ́ súnmọ́ kí ni o? bí wáìnì kò ṣeun torí pé wáìnì kọlọ̀ tábìlù àti gbogbo ẹ̀ téèyàn bá rí ibi tí àwọn kódà àwọn èèyàn ní ìbáṣọ pẹ̀lú different color of grapes. Fẹ́ẹ́pẹ́ lálẹ́ kan tó bá dé ṣọ́ọ̀bù ìbàdàn ọ̀tá náà kọ́kọ́ tẹ́lẹ̀ sí ọjọ́ tó bá lálẹ́. Ẹ̀wọ́n náà wá lórí ìgbàlẹ̀ ọlọ́pọ̀ sàrọ̀ wa, owó kò ti wá yíyà. Ọkọ̀ kò ti wá yíyà, bẹ́ẹ̀ ọ̀rọ̀ á rí ẹ̀kọ́ ọ̀gbẹ́gbẹ́ ọ̀rọ̀ tó ọ̀rọ̀ yóò jẹ tẹ tó wà sọdá àti nínú àti àlùmọ́ọ̀tì wọ́n ní ẹ̀bá rí gbogbo ẹ̀ ọ̀rọ̀ ní ìyó wa wọ rẹ̀ àǹfààní tó lọ́wọ́ sì dá ọkọ̀ tútù ká àǹfààní pẹpẹ àná ẹ̀yìnà ẹ̀tọ́ bá lówó kú ètò wọ́n fà mẹ́tì rẹ̀ wọ́n máa fọ́ ọmọ ẹbí nǹkan something that is very good ọ̀rọ̀ bá ti dá ọkọ̀ ọlọ́ọ̀tì dá ọkọ̀ ti rúkọ̀ ẹ̀ grave ẹ̀ẹ́dínlá tó déètì ìtọ́ta déètì àwọn grave ẹ̀ déètì tí a gbé ẹ̀jẹ̀ tí mo wá jẹ́ níbẹ̀ déètì ló ń dà tó ń kù aláwọ̀ àgbọ̀ ọlọ́pàá àsàmọ́ àbẹ̀lẹ́sà ẹ̀wọ̀n àdàlà kí tàràwọ̀ ìjọba ìwà ni wọ́n tó kó bá kó àwọn grave tó da àwọn kí ló ń pè déètì olóòrí dáadáa kò ní púpọ̀ máa ń a bá rí déètì yóò sùn ọ̀hún yẹn lẹ mọ́tà tó can get income quickly. This naturally ọ̀rọ̀ olóògbé àìsí bí ẹ bá bẹ̀rẹ̀ òun náà fún wa ní fẹ́ gbọ́rọ̀. Ah. Bí ẹ bá sì lọ, kèé kèé yá ẹ pẹ̀, kèé rún yẹn tán, kèé rún yẹn dẹ̀ díẹ̀ ní. Ọba ti jẹ bọ́rọ̀ púpọ̀ àtàtì lọ́rọ̀ sí rọrùn fún wa. Ìyóò lè bá débẹ̀, èyí ò ní ìgbìmọ̀ àjò, èyí ò ní ní ìyọ́ ní fẹ́ gbọ́rọ̀ ẹ bá rí ájú àti ìbòlè ájú ọ̀kẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ yàtọ̀ sí wọ́n ní àǹfààní tara ó tún ní spiritual benefit. Adẹ́rẹ́kọ̀ different estate àbí galley full of fruits wà àdáàbà bẹ́ẹ̀ làwọn grapes ọlọ́wọ́n tún ní bàbá wà ní jẹ́ńtà náà wà káwá àmàlà àti wọ́n bá náà ibi táwọn obìnrin ti máa ń ju owó ilé ládé kàwáìdà ẹ bá wọlé bẹ gbogbo wọn náà kò sẹ́ni tó lè jọ ṣùgbọ́n owó yẹn ò sí torí pé ọlọ́run ní jẹ́ kí ẹni tí ó bá rìn ní jẹ́ láti ẹ̀ wí sókè àjẹ́dẹ̀ ò ní ìpẹ̀lẹ̀ tí ó mọ̀ ọ̀rọ̀ àti ìdókòwò ní ìpẹ̀lẹ̀ tó bẹ̀rẹ̀ jẹ́. sọ èyí tó bẹ̀rẹ̀ kan máa ń wọ́n tó bá wọ́n ìdáná nìkan ọkùnrin kọ̀m̀pútà ọkùnrin. Wọ́n yẹ fẹ́ ọkùnrin nìkan ọlọ́run tó ń kọ́pì ní èèyàn ní ọkọ̀ ìpẹ́lú ní òní kọ̀m̀pútà. Ẹni tó wá fẹ́ àwọn obìnrin ayé ìrọ̀sẹ̀ tí ó bìnrin àgbẹ̀ ọlọ́jọ́ méjì wọ́n ti ní two plus yẹn tó àmì pé ebi yóò lò lè jọ̀rọ̀ láti olùkọ́ tí wọ́n fẹ́ méjì lé ẹ sórí ọtí ń ta ẹ̀rọ ẹ̀ ẹ̀tọ́ ọjọ́ mẹ́rin kan òun ti ní plus four òun bọ̀ àti pé ìgbádùn yẹn tí ẹ ò lè dà bẹ́ẹ̀ ọlọ́run kúkú mà tó fi síbẹ̀ ó ní nínú kúkú ìṣe nìyẹn tó bá fẹ́ ta ẹ̀ ló àdánwò lájọ jẹ́ fúnra wa pé ẹ bá ní obìnrin tó bá fẹ́ rà inú rẹ̀ ó dùn ara rẹ̀ nígbà ó ẹgbẹ́ á obìnrin ti bá sì rí bẹ́ẹ̀ ní tó fa sí lọ́rọ̀ ẹ̀ lómi ọlọ́run wáyé náà jẹ́ àwa ní àwọn obìnrin kan kàwá nípa àwọn ọkùnrin náà wí pé náà sọ àgbọ̀dọ̀ yí ẹnu àwọn obìnrin náà máa ń fẹ́ lọ́sùn wọn láyé bí nípa yìí ìṣàyè gbìrì ọlọ́run wàá dá wọn bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ wọ́n bá wọ́n bẹ̀rẹ̀ bá wọ́n kò máa yìí kò lè rí bẹ́ẹ̀ ní káàrin ẹni ah, ń sọ náà ẹ dá pè ní káàrin kò lè fẹ́ ìgbà àyàrá òsàn wálẹ̀ tí mo rí sọ tí mo sọ sọ ní. yóò dúró náà ní àwọn kéèké sí ní ọmọ ọmọ ìyá ẹ̀jẹ̀ kó lórí rẹ̀ ẹ̀yà àgbàlagbà sáà kọ́. òun ní nígbà tó ṣe lọ́wọ́ àwọn báskẹ́tì tó ń gbà bíbí ó sáré pọ́ìntì náà ní kòkó pọ́ìntì àwọn náà sì máa òun lè ní kálukú náà wọ́n máa ní ẹsẹ̀ rẹ̀ lórí yóò wá lọ ṣe ọ̀gáǹkì jẹ́ lọ́n pé kó sàbẹ̀dẹ̀ pé àwọn ti tò ní láì apple àbí tò ní láì ọ̀rẹ́ tí ò ní dọ́ọ̀lẹ̀ tí ò ní ṣẹ́ ọlọ́wọ̀ sílẹ̀ fún torí pé àwọn tó wà bẹ̀ kò ń ṣe tó lè dúró ní ìgbà níbí but obìnrin náà wọ́n sì ní pé bàbá yóò ti máa rí lára tẹ̀yìn kò wá sí kó lè àwọn kan lọ sí pé wọ́n rí ìṣúná rẹ̀ kó lè jẹ́ pé yọrí rẹ̀ ẹni tí ó sì rí bẹ́ẹ̀ ó lọ fi fẹ́ kó bá mi tiẹ̀. tó bá dáwọ́ ẹ̀ gẹ́gẹ́ pẹ̀lú bí ti wà. bó ṣe wà ní ọ̀rọ̀ wọn ní kàwá ẹgbà ni wọn àwọn obìnrin pé bí mo ti tún wò ká ìwòye ẹ̀rọ ìdíkọ̀ àyàtúbẹ̀rù àtọ̀rọ̀ bá nínú nǹkan tó wà fún wa ṣe wọn ni pé tí ìpè wọn kí wọn bọ ọmọ tẹ nínú àwọn tí lárúbáwá tó tó tó yí sílẹ̀ tẹ bá gbé ọmọ méjì nígbà kan náà wọn pè ní táwọn náà ayé ẹ̀kọ́ ẹgbẹ́ wọn tí èmi àti ẹ tá a bá wá wá nínú ìyá kan náà tá a wá jẹ́ pé ìgbà kan náà náà bí wa tá a jọra àwọn òní jẹ́ táwọn kí làwọn máa jẹ́ tìrìmù ó wò ó mo ní lọ́wọ́ ìyá kan náà ló fi ìbílẹ̀ pẹ̀lẹ́ ọ̀hún ṣùgbọ́n pé ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ sí iná ìjọra wọn lọ ọmọ jẹ́ sí ibù lọ́wọ́ ẹ̀jẹ̀ sí ibù ọ̀rẹ́ àtọ̀ nínú ọ̀gá tó ṣe pé gbogbo ẹni tó ti ń ṣẹlẹ̀ nípa ìjọba náà wọ́n ní ìyá láti bí ìsí ọ̀rẹ́ ọ̀gá ìdílé. Kì í ṣe pẹ́tà ìdókòwò ni ó kàn ló pẹ́tà. Bí àwọn Então, com esse grande cuidado, youth, youth, gbogbo ọdún ẹyin náà ọlọ́run sì ní dá ilé tó ti gbó torí mo kọ́ gbádùn tó bá ti di pé ẹ̀ ọlọ́wà ìdí lówó tó kò ní ìyàwó ilé ìdí náà bí màmá ìdí lówó tó kò lọ́kọ́ lé kí ni o ìdí náà ọlọ́run túbọ̀ àwọn obìnrin àlùjẹ́ náà fún wa nílẹ̀kùn pé ó ní fìyà lóòrùn mọ́kòsò rántó nínú fìyà ó fi èrò mẹ́ta jọ ó ní ṣòwò ojú wọn báyìí wọn á wọ ṣòwò náà ibi tí bí ó ti pèsè rè wọ́n bẹ̀rẹ̀ bá bójú tó bá sí ibi ilẹ̀ èyí ó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ju èyí tó ṣe kí ni o tó ṣe gbogbo ojú ẹ̀ lọ tó bí gbé pépé bí ó ti fi ilẹ̀ yóò ìtutù ojú ni wọ́n jẹ́ ló pa wọn. Jọ́sì ti gbà ọlọ́run wá ní ojú tí wọ́n wá lè kan òṣùwọ́ tó ń fi lè fi yá. Wọ́n yẹ sọ pèlè pé kí wọ́n máa rìn káàkiri yá yìí. Bẹ́ẹ̀ni ó kó fà rárá o inú tẹ́ǹtì ọkọ̀ wọn tọkọ wọn bá fi wọ́n sí ibẹ̀ náà wọ́n ní ibi tí àwọn obìnrin wọn dáa dé ìlú sì máa rí ìfẹ́ yẹn kí ẹ kó gbà lọ fún ìfẹ́ àárín ẹ máa rí ìfẹ́ yín tí fún kùtù bẹ́ẹ̀ni ọba ẹ̀ àti inú blọ́ọ̀dù. Tí o gbé àwọn yẹ́rẹ́ ní we know that love Wọ́n ṣàkóso the tó ń wá lára rẹ̀ ìgbọ́kànlá ẹ̀kọ́ ṣe kìkìkì ẹ̀rọ wọn tó bá ṣe rẹ̀ tó fẹ́ràn but títí títí yóò wọ́n wọ́n fún ìfẹ́rẹ̀ àwọn ọmọ ọ̀dọ́ jẹ́ pé inú náírà ti lọ tó fún abẹ́ yóò lọ́wọ́ já wà ní tó gbádùn rẹ̀ náà fẹ́ pàtàkì ọlọ́tún kò wọ́n ní ẹ̀rọ ògbà àti ọ̀ọ́ba bó ṣe rí ìyẹn wọ́n máa ti kú ìwọ́n káwọn wà pẹ́lú شوارب ضربت ودين أسرابا nínú kẹtọ tó fi kalẹ̀ fún ẹni tó wọ́n báyà rẹ̀ tó sọ kí wọ́n lé ayé gbogbo ẹni tẹ́ bá yẹ wá ṣe sílẹ̀ lé ayé tí ọ̀pá tún bá bẹ̀ kúkú kẹlẹ́ lọ́wọ́ kúkú láti náà. ìwọ́n ní ọmọ fún ọmọ ní déètì lọ́fẹ̀ẹ́ ọ̀rọ̀ wọn ló sì fún ọ ní déètì ló tẹ ọ ó ní bẹ́ẹ̀ ní tí ọba pàdé ọmọ ọlọ́mọ ẹ ti mọ́ra ẹ gbogbo àwọn ẹbí ẹgbẹ́ ọgbà lọkì lánà ó ti lọ mọ ayé tí ò ní pẹ́ yẹn lọlá ń kó sànù ọ wọn lọ kì í ọmọ wọn ẹbí ọmọ wọn bẹ tán wà kẹsẹ ìhà ọ wà kẹsẹ ìhà ọ ọwọ àṣà wọn láwọn kí ni nǹkan tó fi yìí sínú kọ́ọ̀pù yẹn tí wọ́n tó Muhammad ọlọ́run kàlẹ́ ẹ̀ka. Ìhà wà nàárọ̀ lílọ́bàdì ìlọ́bí ẹ̀ka wáyé ọ̀pọ̀ àbúrò wà nàárọ̀ wà nàárọ̀ nínú ìlẹ́tẹ̀ẹ́ ìlú sọ́ọ́lì bíi àwọn a ah, gbogbo wa yìí a yọ òkùtì sínú àlùjẹ́ta kò jẹ́ sàmì alọ́ ká yọ òkùtì sínú àlùjẹ́ta yóò sọ òkùtì pọ́sípọ́sì àbá ọ̀rọ̀ ní ẹ̀ẹ́kọ́ ọ̀gbìnà fi máa sáàpì òun jẹ́ bá ṣe lówó ní ayé bọ́ọ̀lù pẹ̀lú bọ́ọ̀lù gbòòdò owó àyàwọlé àbúwọ̀ olówó ni ẹnu bí ìlú wá ti lówó owó wa ṣe jẹ́ ẹni sí òkè irú bẹ́ẹ̀ ni òkè ti ní ọjọ́ wa bẹ́ẹ̀ ni tó. Ààrẹ ọ̀rọ̀ ọba tó fẹ́ lo school náà school nínú lo abọ́ nínú gbogbo wọn tó wá ti lò yẹn tó fẹ́ kó bára rẹ̀ kì í rẹ̀. Bẹ́ẹ̀ ni àlẹ́ ti ní ewu wọn ní o. Kódà àwọn èyí ṣe jí ẹ̀rọ bẹ́ẹ̀ ni ìjọba ẹ̀mí ti rí ìkòrò pé kí ló tún kú ilé ayé náà wò. ṣùgbọ́n náà kì í ámà gbogbo nǹkan náà yẹn náà wà fún wọn láwọn ẹgbẹ́ tọ́lù ilé ayé tó jẹ́ pé kì í tù kú ní oríṣìí ẹ̀yìn náà abẹ́ náà lè fẹ́. kọ́ọ̀pù tí wọ́n fi sáàbù wà ní àsáwìrà ní dáhàbù kòrónà ọ̀ríjìnà ẹ̀wẹ̀ èyí náà pọ̀ ẹ̀dá ẹ̀yìn sí kàràtì oríṣiríṣi ló wà fún gbòdàrí. àwọn tí wọ́n bá lo kàràtì ayọ̀nù ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá ọkùn lóníwó kíkẹ́ sáà ní gbàgbó nílẹ̀. tọ́mọ wá sọ́ọ̀kù rẹ̀ àwọn tó wà sọ́ọ̀kù wà ní àjíwù. ọlọ́dà ọdún ṣe rọrùn fún ọ wọ́n wá gbé àwọn ọtí mu. ọtí yẹn wá rè mọ́tàlá tẹ́lẹ̀ òfin àdáhùn náà omi tí òun kẹ́ ọ̀dà wọ́n ti kú ọ̀tà ilé ayé là ń sọ. Omi ọ̀rí nígbà àwọn sọ pé mi máa ń sìn àwọn sọ ju àwọn kẹ́míìsì ó sọ pé àwọn kò tó ní àwọn kò sọ káàṣì. Àwọn sọ pé mi máa ń sìn ẹ̀rọ sọ bọ́ọ̀lù àwọn ìsọ sílíkọ̀n. Ẹ̀rọ tó ń sọ sí ẹ̀rọ sọ̀rọ̀ kí ni owó ẹ̀rọ tàgbà àwọn ilé ìtọ́sí. Ewu wá ní máa ń rẹ́yìn àti omi tí wò jù. Wà á dàárò ní kọ́mọ̀lì lágbàtí ìṣàrò. Àwọn tí bá fẹ́ pé ní ẹ̀bá kó yóò máa ṣe bíbí àdánù bìlà. Gẹ́gẹ́ bí àwọn Yorùbá ti máa sọ pé ilé ìgbéra ẹ̀rọ olóhùn ìgbéra ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ. Ẹ̀hẹ̀n ló fún ìgbéra láti mú lórí Bẹ́ẹ̀ bá mú Em ah, um mundo ele dizia, dizia, dizia, os mandamentos. Àwọn kan wà lọ́dọ̀ ohun ẹni tí mo kẹ́kẹ́ kò fẹ́ mọ sí láti yá máa lò. Ẹnu ní ò lọ ra ṣẹ́pẹ̀, kò lọ ra Chelsea, kò lọ ra owó rẹ̀ ṣùgbọ́n ṣẹ́kẹ́kẹ́ ní. Ọba ti kú tí gbogbo orí ìrẹ́wò yìí ogún ara rẹ̀. Àwọn èèyàn ti gbọ́ jẹ́ ìbára rẹ̀ kó fi dọ́tà rẹ̀ kó kú sí. Láàrín àtúntò, wọ́n tún fi sálángá ẹgbẹ́ ṣé èèyàn tó nílò àgbẹ̀ ọkọ̀ ìsàlẹ̀ tí wọ́n yẹ pé wèrè ti kọjá ti kó max kí èèyàn tó sáré náà gba àṣàlẹ̀ àyẹ̀wò lórí wẹ́yìn sí ọlọ́wọ́n ti oríṣi wáyé o. Gbogbo ní bàbá sí bàbá sọ̀rọ̀ káàsà di àkọ́ kọ́ọ̀mù tó wà fún ìpẹ̀lú omi dáadáa tó wà fún ìpẹ̀lú ọtí dáadáa kọ́ọ̀mù tó wà fún ìpẹ̀lú bíi lẹ́mà nínú nǹkan tí ó mọ́ wa lásìkò mo ní kí ẹ̀rọ yíyọ́ mi ò. ó pè é ẹ̀ tí gbádùn sí evaporated milk náà ẹgbẹ̀rún kéèyàn ní ẹran ilé wa rọ fún ara rẹ̀ láràárọ̀ kí ó ní kí máa ń fara sírẹ́tì. Gbogbo ìgbádùn ní personalization yìí kan sọ wá di ọ̀lẹ́ yẹn sí àgbẹ̀yẹ kẹ́míkà láti fi sábẹ́ ọkùnrin tẹ̀lé kó ṣàkóbá ìjẹ́ kí wọ́n ṣe gbogbo rẹ̀ kéèyàn mú bí psc pé rọ́ọ̀bì ìmọ̀pẹ̀ àwọn kan ta rọ́ọ̀bì kì í tẹ́tí ta lè tẹ́wọ̀n pé rọ́ọ̀bì kì í ṣùgbọ́n ìwò láàbò káàtó dẹ́ wọn àgbẹ̀ lọ sí onítòrí ọba tó yọ ọgbẹ́ lọ́la rọ́ọ̀bì kì í ẹgbẹ́ la fún ìmọ̀ mountains ẹ̀rẹ́ shoprite eh, wọ́n gbọ́dọ̀ ti pèsè àbẹ̀wò wọn bàjẹ́ bọ̀tí kó lọ sí ní káwọ̀ àwọn àwọn funfun ọba lójú rẹ lẹ́nu ti ṣé ìta ó dàbí ọmọ ọmọ ìta àìfúnfẹ́ kò gbèsè lọ́rin ó wà lọ́rin àwọn ọmọ ìta ẹni tó bá mọ bẹ àǹfààní kódà nínú rẹ báyà bá kó nínú ìjọba àti ẹgbẹ́ tó sì. pàápàá ó ti títí eh, ewúrẹ́ tó lọ sí ibi gíráwọ̀ bó bá sì kéré sí i bẹ́ẹ̀ ni àwọn nǹkan tó máa ń fún ọpọlọ sí máa ń dá bẹ́ẹ̀ ni bí máa jẹ́ ọpọlọ dá sí kí wọ́n pọ̀ ní obìnrin wọn. ẹ wo ẹran màálù ní ìsìn wọ́n sọ pé red meat ẹ wá kó wálé àti white ẹ wá wọn ni pé ń dá sí lọ. ẹ bá ti ń lọ sókè ẹ wá rí ọkọ títí rànkúmí èyí ò lọ́wọ́ bèrè dáa ah, ṣé míìkì náà lè ṣe èyí náà náà tẹ̀ láǹfààní wọ́n ti wọ́n wálé ọ̀hún èyí ó mú tí ó yọ yóò sì bá lọ òun náà làdábì mú lọ́jọ́ sí sọ́dọ̀ wà lọ sílẹ̀ nígbà tí wọ́n lọ sí ìsìnwọ́n àti àwọn àjò. bẹ́ẹ̀ bá tí wọ́n wọ́n jẹ́ náà wọ́n àdáàrò ìlànà sáàlì mùsọ̀fà ó ní èyí ó mú kí ẹ̀ kéjọ ní oyin ṣúgà kéjọ ní ìrèké kéjọ ní tí wọ́n ti dà ẹ̀kú tù kí ó oyin ọlọ́dà kò máṣàbẹ̀ẹ́ sẹ́ àwọn kọ́ọ̀pù tí wọ́n ti kílọ̀ pẹ̀lú àwọn dáadáa lóko bá ti ronú rẹ̀ ká ìhà kan. Nínú àwọn ọ̀dọ́ wọn lọ kọ́ lọ́wọ́ àti tó fi ọkọ̀ náà lóde. Tọ́gbà ah, tí wọ́n rí ìbáyé ọ̀hún kí wọ́n lọ́wọ́ kí ọ̀rọ̀ ọmọ náà ti gbé ìtí wọ́n ti wọlé ilé ìkọ́lọ́ láti má ṣe ilé wọ̀ wọn. Láyé sùmàrún náà bí alọ́gbọ́n wọn náà lè dábàá. Láyé sùmàrún. لا يسمعون فيها لغوا ولا ọlọ́run láì sàrò àti àdáwọ̀ wọn ní gbẹ̀wò púpọ̀ alákùnrin wọn. ìtútù ni pé orin máa ń jẹ́ kẹ́sì tó nílà àká ẹ̀ máa ń di mọ́ tí a bá ní dákúté yóò síbẹ̀ dákúté gbogbo síbẹ̀ àbúrò àgbégbà wọn wá sọ pé ẹ má ti wá dé rẹ o ọ̀gá mi dákúté eléyìí ọmọ ní ní agbára bátìrì ní sọgbọn àwọn ẹgbẹ́ ẹ̀rọ àìfọsọ ọdà tó bá sọ ìlú sí wa níbi ìlúsì ẹni tí wọ́n bí lẹ́gbà tó wà lọ́dọ̀ rẹ̀ yóò jọ kàn bá sọ ní ọ òrùlé tó sọ bá sẹ́yìn ọmọ wọn máa ń wáyé àwọn ọ̀rẹ́ tó sọ wọn gbà tó sọ wọn gbà tó bá sọ ní ọrùn ìgbì tí ó jẹ́ kúrẹ́sì ẹ̀ẹ́dùn láwọn ìgbìmọ̀ ìgbìyẹ ẹ̀ wọ́n wọ́n wọ́n yọ ẹ̀yà fíjọ yẹn ìrẹ̀lẹ̀ tó gba ẹ̀yìn yìí èdè ìgbé à ǹjẹ́ ìpọ́njú ǹjẹ́ ìpọ́nra fúnfọ́jú. wọ́n ti sọ ẹnu bí ibi ìgbẹ́ tí bàbá wà yẹn pé tútù pé ibi tí wọ́n jẹ́ àyín láàká ìgbà yìí. wọ́n ti mọ́ kọ́ ẹgbẹ́ Cada uma na sua palavra, eu acho que não há exatamente responde. Lá não há uma mulher, على الدين والشعراء يتبعون الله يتبعون ìtìmọ̀kúmọ̀ náà sọ ní kìkì kó náà máa gbìyànjú gbìyànjú láì ẹ̀ẹ́nà ọ̀rọ̀ ọ̀gọ́rọ̀ máa gbé náà ẹ̀dá ìjọ́nà àbí ti kò dáa àwọn bá sì yíyá ká èyí ẹlòmí ẹ̀ bá ní ẹni ẹ̀ máa lọ lọ́nà ẹ̀ máa tó bá ní kí ló dé lórí èlò ọlọ́ọ̀ni ẹ̀ yìí gbọ́dọ̀ púpọ̀ aṣípé ìgbàgbọ́ sí ìlà òwúrà ìrí ìgbàgbọ́ yẹn ìsí ìgbàgbọ́ àti ìlú yẹn olórí tó bá ṣọ́ọ̀yàn bí wọ́n ti ń ṣe nígbà tí ìdílé ọwọ́ ẹlẹ́rìí bá tó bẹ̀rẹ̀ sí ṣe ní wọlé tó bá ṣọ́ọ̀yàn yóò wà wọn kẹ́lá yóò á sí ilé ọmọ ṣe kó lè rí ìpè padà láyé. Láyé sàrún àgbẹ̀yà látùn láàkì kò sí àlẹ́gùn bẹ́ẹ̀ lèèyàn ní máa rú ìkú bẹ́ẹ̀ kò ní máa sọ̀sọ̀ fún sọ kò ní máa rí lọ́nà ọba aláwọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni òní fọ́ àwọn àbá ni àlẹ́gùn kọ́ọ̀lù bàbílò gbogbo àwọn kan fẹ́ tọrọ ìgbàṣà ọ̀rọ̀ ìbàjẹ́ ni. bákan náà ni kì í gbá àbá èèyàn tún ní parọ́ wọn à ní parọ́ fún ẹ̀rọ ló fi parọ́ kí ìdí ẹ̀ ní parọ́ ni wọ́n bẹ̀rù kankan bẹ̀rù lé ní ìkẹ́kẹ́ tó bẹ̀rù lórí wọn ní parọ́ ni kí ó má bàa gbò mí iye ìjọba kí ìjọba náà ṣe ní ìdí ní parọ́ náà Sáláàrí irọ́ ní kú ní pẹ̀lú ọ̀rọ̀ kú ilẹ̀. Wọ́n sọ pé irọ́ náà kò sọ̀rọ̀ bó ṣe rí ṣùgbọ́n tó yíká ọlọ́pàá lọ́nà láti máa bẹ́. Irọ́ kì í ní arákùnrin náà wọ̀. Ọlọ́run ni bá a ṣe ṣe wọ́n irọ́ ní ìwọ̀ láyé bẹ́ẹ̀ ní igbó irọ́ yìí. Bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀kú ní parọ́ tẹ̀wọ́ ìlú tí ẹ̀ bá wà tí ẹ̀ bá parọ́ ìlú ẹ̀ ò ní rárá fún bẹ́ẹ̀ ẹ̀kọ́ ọbẹ̀ ò ní lọ ẹ̀wọ̀ owó tí wọ́n pa pọ̀ àwọn èso politician ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn politician kódà àti sọ̀rọ̀ ọ̀wọ́n pẹ̀lú irọ́ nílẹ̀ tó wọ́n sọ̀rọ̀ náà nípa ọ̀pọ̀ wọ́n àbẹ́ ẹni pé tí àwọn bá débẹ̀ tí kí ló ń sí ẹni díẹ̀ ọ̀rọ̀ táyì will be something of the past. Ìgbà tí a bá ní ìdí electricity ìdòdìyà rẹ̀ lọ́jọ́ wa, tó yẹ kí níbi ìlú yìí bí ẹ̀rọ ìgbàlódé pẹ́sidẹ́ntì Amẹ́ríkà ìjìnlẹ̀ Ghana Ghana orílẹ̀ pẹ́sidẹ́ntì wa ọ̀gbìn electricity wọn kà wọlé òkú wọn kà tó sọ. Ìwọ nílì láti máa ọmọ ẹ̀sọ̀rọ̀ ẹ̀sọ̀rọ̀ ọgbọ́n ẹ̀sọ̀rọ̀ ọgbọ́n rẹ̀ ah, kò ní sí aláìní kò ní sí gbogbo rẹ̀. irọ́ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ó ní ọ̀sìnkú yahdi ila al-birri wa inna al-birra yahdi ila al-jannah wala yazalu 'abdu yasduqu wa yataharra as-sidqa hatta yuktaba 'inda Allahi siddiqa wa inna al-kibba yahdi ila al-fujur wa inna al-fujura يهدي إلى النار ولا يزال العبد يكذب ويكثر الأرض الكذبة حتى يكتب عند الله كذابا الذي يجي مصطفى تقول أوتو ما كان صنع دادا دادا سري ما هو يوجدنا كذا لبارين èèyàn wá níyẹ̀ kò ní kò ní ti máa sòótọ́ àti pé gómìnà náà orúkọ rẹ̀ ó kejì wọ́n sì fún ní sìndí ìkòlélé tí a mọ̀ tó mọ̀ sìndí ó kí òkú kẹlẹ́ ìpọ̀ àdúgbò ipò bá gbọ́dọ̀ bá àdúgbò lẹ́nu ṣùgbọ́n ìwọ́ye nílẹ̀ ìgbì ọ̀sán ìbàdàn iṣẹ́ ọ̀rọ̀ kò sí bí ọ̀rọ̀ yóò ti rí ọ̀rọ̀. Àfọ̀nà wa ẹ̀ẹ́. مالك أحد الثلاثة الذين كلفوا ìkànnà ọ̀rẹ́ ẹ̀ka tí wọ́n àti láti lọ sí òkú kí ló wé wọn. Káàbù sọ̀rọ̀ sókè. Káàbù ìgbọ̀n mẹ́rin nígbà táwọn ẹbí dé á ọmọ ìlú ọdún kan pẹ́pẹ́ pẹ̀lú wọn ó ronú pẹ̀lú títí títí òun àtẹ̀lé wọn sí òkú. Mùsùlùmí sì ni wọ́n bá ẹbí sọ́gbà àlùsọ́là wọ́n bá ṣe níyà lákòókò ní ìgbà tí wọ́n wà mọ́kà òun wà pẹ̀lú náà òun wá gba ìsìláàmù. Adáwọ̀n lọ jíṣà ẹni lé kára ní tó dé. Sọ̀rọ̀ yìí ṣe kẹfẹ́ rárá ìgbà tó kù ìwà kò wá tẹ̀lé rẹ̀ Ọlọ́run wá sọ́ọ́ lọ́wọ́ lọ́wọ́ bí wọ́n ti pọ̀ lọ́nà lóhùn láti lọ. Nígbà fẹ́lẹ̀ bí ní sọ̀rọ̀ àrọ̀sẹ́là àwọn ọmọdé ní ọba ìlú ọmọdé àti ìlú ọjọ́ ìjọba lọ́wọ́ ó tún máa ṣe pé tọrọ àbúrò ìfún wọn kí wọ́n náà ti ní gbà wọn. bàtí káàbò ní wájú àdáyé báyìí lára ìdí ti di ìgbàgbọ́ ìlú parọ́ ìlú kàkà. tí wọ́n kúkú parọ́ pa ọ́ ní máa lọ náà ṣùgbọ́n ìlú ọlọ́run dáyà dáwọn wọn àtàwọn yòókù rẹ̀ nígbà tó náà wá fi rẹ̀ wọ́n á ní mo dúpẹ́ o àwọn ọmọ ilé tí wọ́n pẹ́ àyè sí kọ́lá fẹ́ sọ wá lára rí mo ní ìgbẹ́fẹ́ tí mo fẹ́ sọ ọlọ́run kò ní jíjẹ́ àbẹ́ òfurufú ọlọ́run kò ní jíjẹ́ láti ní ìlọ igbó yọrí kúrò nínú ìbínú ọlọ́run láyé láyé orí lè má fún àtàkì tó wá pé ọ̀sán kò sí bí ọ̀rọ̀ náà ṣe kí ìyẹn pa bẹ̀rẹ̀ bí àwọn ọlọ́run àfáà ní kéjì tí mo sọ bẹ́ẹ̀ tán wọ́n ní kò tí ì sí ilẹ̀ náà kó lè gbà tó kú tí wọ́n rí àdánwò tó lè mú parọ́ tó lè mú láti jọ ẹ̀ ní orí rẹ̀. I'm always in a situation that I will find that the best way out is to marry. Yóò àwọn ọmọ ìṣòro rántí àdéhùn tó wá níbi sí i ìjọ tó bá ti wà nígbà wípé ìlépa ọlọ́mọdé ayé kò lẹ́yìn pé ó lè máa kàn rí lẹ́nà wàá kàn sọ ọlọ́run sì bá bẹ́ẹ̀ ọlọ́run á kó àwọn àdánwò ní akálẹ̀ olóṣòṣò lọ àṣekòtò àtòtòrọ́pò àtàbólú àṣìbẹ̀lẹ́sì ayé yẹtọ́pò ayé akúra àwọn ọmọ náà ètò ìlú ṣé ẹ rò pé ẹ ẹ sọ pé agbọ̀dọ̀ fún ọ lọ́sì bí ẹ ọ sọ pé ìdìbò àwọn ọmọ lọ́sì bí ọ lè kó ìdìbò náà situation ló ní very tight ìdìbò àwọn èkó ọ̀hún ìdìbò àwọn ìjọba wọn bá ti ní kan fẹ́ ipò tó kàn lẹ́yìn ìwọ̀ àwọn ànábì lẹ́yìn àwọn ṣọ̀hánà àwọn àgbẹ̀dẹ kó lọ́lọ́ ti rú láì dáhùn àlẹ́ nínú àwọn ọmọ wàlẹ́ ìnáwó yìí ó sì ní ìwọ̀ṣọ̀ kódà ó tún gbé ní tuntun gbogbo nínú ọlọ́dàbọ̀n lọ́wọ́ ní ọ̀pọ̀ wọn náà gbìyànjú ó lè fi ṣe ṣùgbọ́n wọn rà dánwò adájọ́ wa ní ìlà ọmọ ìkẹ́bí lọ ẹ jìnnà sí ọdún bá wà ní ìkẹ́bí lọ ẹ ní ìfarọ́mọ ó lè wọ́n sọ ìdíje. wà ní ìlànà ìfojú ọ̀rọ̀ ẹ̀ ní ilẹ̀ ẹ̀ kí ẹ̀ máa yí wò kí yóò mú àwọn náà ìwà ní ẹ̀kọ́ nípò tí ó kàn parọ́ àyàbí náà lọ́wọ́lọ́wọ́ kòkò wọlé ní. tọ́lá dápá ẹlòmíì ó ní sìdíkù àlùbáfì ẹlẹ́kọ́ sìdíkù ọkùnrin sìdíkà sìdíkà báyà ẹlẹ́kọ́ ọlọ́dàbọ̀já kọ sìdíkù kàmáyà fún mi. ṣé bí wọ́n ṣe kà dáàbò lọ́wọ́ ìrọ́ ìmọ̀ jáde wálé iman sọ́kà ìmọ̀ gbìyànjú kò ní àwọn òkú ìdí láíláí. ó lè dà nábì pọ̀ ipò tó tẹ̀lé yà nábì yóò rí kúrọ́sà wí sókè ipò tó kù lẹ́yìn nábì. Ah, ọmọ akáwọ sọ ayé ni tí wọn sọ bá o èyí ìmọ̀ ṣe ń sí yóò bá náà lọ́wọ́ ronú sí i báwo ni màá ṣe jẹ́ wọn lóòótọ́ láàyè sí àwọn ọ̀nà

تتردد أسألك بأسمائك العلى وصفاتك العلى نسألك بأسمائك الحسنى وصفاتك العلى أن تجعلنا من المتقين ومن التقوى من النار ومن الصادقين الصديقين نحن وأبنائنا وأمهاتنا وأبنائنا وأزواجنا ومشايخنا انك ولي ذلك القدر العظيم وصلى الله وسلم على محمد وعلى اله وصحبه وسلم ورحمه الله وبركاته